ti gbogbo kọ́nà wọn máa ti ṣe ìtọ́jọ́rọ́ fún wa lórí àwọn kẹta bá سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك àdúrà yìí tó mọ̀ yẹn lẹ́nu débi pé èèyàn bákan náà nínú àwọn àdìgáàrò àdìgáàrò sọ̀lẹ́wàtì nínú àwọn àdìgáàrò tí a máa wí lẹ́yìn irun ṣé àní sọ pé yẹn ti fi ń kún rékèrè tí wọ́n ní ká sí lẹ́yìn irun àbí kìí ṣàfikún làṣẹ àfikún ni nítorí pé tí wọ́n ní ká wí lẹ́yìn irun wọ́n ṣàlàyé rẹ̀ ó sì yéye ké sábà fi nǹkan méjì kìí sara rẹ̀ mu kìí sara rẹ̀ ṣùgbọ́n àfikún yẹn à ń bẹ lọ́n kọ́mọ gbòòrò nígbà tó ṣe pé kìí ti pa àmọ́ àmọ́ àfikún sí wọn ní ká wí lẹ́yìn ẹ̀rùn wọn mímọ́ tó ti máa wá lá nínú wa wí kọlábà sí inṣàlá nàmbà tó wàlẹ́kùn sáà. tó bá ṣẹlẹ̀ kí pé èèyàn kúrò níbi àbí ìlú kan ó wá ṣe bí àbí program lókùnmọ̀ṣọ́ tí oṣù mẹ́fà pẹ̀lú ṣe so ó lè máa ń lọlé ní weekend saturday and sunday ó máa lọlé ní friday apàdà dé ní bí monday tí ó lẹni bẹ́ẹ̀ lẹ́tọ̀ láti máa kí kùsùn fún àtúntò yẹn. alhamdulillah ìyẹn wá ṣe program nílùú kan àsìkò tí ó ti ṣe program yẹn jóṣù mẹ́fà lápèjúwe but ní àtúgbòjọ jimá sí ọjọ́ sunday ó fi máa ń padà sílùú wọn ó tún padà síbi tó ti ń fi program yẹn ní monday tí àárín ijọ́ mẹ́ta mẹ́ta tó fi ń lọ sílùú wọn yẹn arìnrìn àjò lákàtí ni tàbí ẹni tó ti padà sílé alhamdulilayi ó fi ìgbà tó ṣe é pé ìjókòó tí ó fẹ́ dún nílùú wọn òtútù jọ mẹ́ta tẹ wí yẹn lọ arìnrìn àjò ní àná ní ọmọ jẹ àyè gbà láti máa kí pọ́s nílùú wọn fàfọ́dán tó bá ti fún un lọ́fẹ́ dáhùn ké tàbá àwọn èèyàn míì wà bí irú rẹ̀ tó ń jẹ tó rìn àjò wọ́n jọ máa ké fọ́sùrù tí wọ́n ń jẹ máa ṣùgbọ́n láṣẹ ètò dáàjù òun náà ní kíkà máa kírun wá jẹ máa níṣẹ́ ń bẹ́ nú àmì gbéyàn kọ́ lọ́wọ́n ọba gbọ́ kéèyàn ṣàgbára láti rí i pé ibi tí wọ́n bá ti ń kírun òun náà pẹ̀lú wọn kírun bẹ́ẹ̀ tí ọba ti ní àǹfààní àti lèmáàmù táwọn ẹni tó fẹ́ kírun táwọn ń bẹ ń lé irú òun lèmáàmù lọ́nà òkè ọ̀la ọ̀hún àdùn nàmbà tírì. náà la sọ náà la sọ pé ọmọ kíkọ́ sùn tó bá jẹ́ kó nìkan fẹ́ kírun tó bá ti láǹfààní àti ṣe ìmáàmù kọ́ sùn ní òkè. náà nàmbà tírì ìbéèrè tèmi ni pé ẹjọ ní àgbọn ní tàwátù àwọn bí bá máa ń fi ọlá ṣéwù ṣéwù tá máa fi wọn máa ń bẹ̀rẹ̀ pé ẹnì kan wá bá lọ sí sọlá àdìsọlá nípa àtúgbà táwọn ti ní kí ó fi ọlá òun sọ̀rọ̀ wọn dẹ̀ máa ń bẹ ìwákùwà mi nì sáré. alhamdulilayi pípé àwọn ẹni tó máa ń fi ọlá àwọn kan tọrọ wọn ní ẹ̀rí àwọn lórí ẹ̀ onípẹ́ nìkan wá bá nàbí ọ̀rọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sì ní káwọn ẹbí ọ̀tọ̀rọ̀ fún un wípé àwọn ẹbí sì ní kó fi ọlọ́run tọrọ. àkọ́kọ́ ni pé àdéhùn wà bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe ń tọ́wọ́ àánú ẹ̀nu. àdéhùn yẹn àdéhùn afọ́jú wọn ń pè pọ́ wa tọrọ ọ̀nà ànábì sallallahu alaihi wasallam kánàbí ọgbọ́n bẹ́lọ̀n ànábì sallallahu alaihi wasallam wọ́n ti kọ́ bí o ti bẹ lọ wọ́n kọ́ bí o ti ṣe bẹ lọ nígbà ànábì ọgbọ́n bẹ lọ ànábì wa kọ́ bí o ṣe bẹ lọ sẹ́ni fi hàn pé ẹ̀kọ́ ń bẹ nínú eléyìí á kọ́ yẹn bí o ṣe sin lọ kìí ṣe wípé àwọn sọ fún àmọ́ àtàdúrà ànábì sallallahu alaihi wasallam wọ́n ti tètè báwọn ní o ti ṣe bẹ lọ fún un. nínú rẹ̀ ìpè wọ́n lọ́n mọ̀ ń bẹ̀ ọ́ bí haqqi nabiyyika bí haqqi nabiyyika pẹ̀lú ìwọ ànábì rẹ̀ ìwọ ànábì rẹ̀ kìí ṣe ọlá ànábì rẹ̀ ìwọ ànábì rẹ̀ kìí as'aluka bí nàbí yíkà wọ́n ní bí nàbí yíkà yẹn ayé ti dùwà ìnàbí yíkà mo ń fi àdúrà ànábì rẹ tọrọ ẹ̀ka ànábì lọ́kọ́ ládùá mo ń fi àdúrà ànábì rẹ tọrọ ìwọ wa ń sọ pé òun fi ọlá ẹnìkan tọrọ sẹ́mi pé contradiction ti wà láàrin wọn bẹ́ẹ̀ fàdẹ́lẹ́lù ọ̀họ́sùmìnà dàb ẹ̀rí tí wọ́n fẹ́ lò fún tó fẹ́ lò fún ọ̀há ju tí wọ́n fẹ́ lò fún lọ tẹ́rì bá sì ti ha tá a fẹ́ lò fún lọ yọ jẹ ẹ̀rí nǹkan mìíràn kì ṣe tí wọ́n fẹ́ yàtọ̀ sí pé ẹ̀rí yẹn gan-an sọ́fẹsẹ̀ rìn lẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ ìlà ìyàpọ̀ ẹnu ńlá níbẹ̀ láàrin àwọn olùmọ̀ ìmẹ́nu nàdáyé kò túmọ̀ sí kọ́ wà sahih àbí buhari ni ẹ̀gẹ́ nàzáì kìí ṣe muslim nínú sunan nàzáì àhàdìsí wọn bẹ tọ́jú bá ìfà torí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀wá nípa ilmu alhadith wọn láti sìn yọ fẹsẹ̀ rìn lẹ̀ wọ́n bá tún wá fẹsẹ̀ rìn lẹ̀ kọ́ sẹ́rì mbẹ́ ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ mbẹ́ lẹ́yìn náà àdúrà nábì wa ó lóun ti bẹ lọ wọ́n sì ń fọlá ṣéwù kan bẹ lọ táwa ni ṣéwù náà torí kọ́ dájú pé ní alibarika là nàbì sọ̀rọ̀ bá a lè sẹ́lẹ̀ sòṣùgbọ́n ṣéwù wo wá lọ ní garanti fún tani ẹni gbogbo ṣéwù tó bá ní garanti fún dàpọ̀ rẹ̀ má tinú ya gbogbo ẹnu rẹ̀ nàmbà tàti tù kò fi sọ kò sí wàhálà pé ṣéwù báyìí mo ní garanti fún tani wọ́ tá lóhùn yàtọ̀ sí anabi wa Muhammad sallallahu alaihi wasallam síbẹ̀síbẹ̀ wọn ò tún fọlá anabi kan sọ̀rọ̀ mẹ́. wọ́n nàbà fọ́. kí ni àǹfààní tó wà ní kí àwọn mọ̀láyíkà wà nínú ilé ẹ̀tọ́ba tó bá yẹ kó wá níwá ìtàn kí ló wá rí tọ́yẹ́ pa mùsùlùmí lè ní fọ́tò ẹlẹ́mì. ẹ̀ wọn ní kí láǹfààní ti ń bẹ ẹnu kí màlẹ́kọ̀ ọba rẹ̀ wọnú léèyàn tọ́ba láǹfààní kí wọ́n á lóde táwọn mùsùlùmí ò fi kà á fún lẹ́sẹ̀ ọláǹfààní láàbì màlẹ́kà wí àṣetọ́ àná àlèfi màlẹ́kà wí àṣetọ́ àná nítorí pé àwọn màlẹ́kà la ya'suna Allaha ma amara wa yaf'aluna ma yu'maru wọn kì í ṣe ọlọ́run ọba ẹnití màlẹ́kà ń bẹ pẹ̀lú ẹ̀ àtẹni tí sùn bá rìn wọn àjọra wọn. wọn á ní kí ló dé táwọn mùsùlùmí òfin wa kà á kún pé kí màlẹ́kà ọmọ abẹ nù lé àwọn. tọ ẹ̀yin náà bá wa bí wọn ni nítorí gẹ́gẹ́ bí tẹ́yìn náà ti mà mélòó nínú tọ́lọ̀ fi pa alátẹni mùsùlùmí mójútó lónìí mélòó mùsùlùmí ọ̀kẹ́sìn rẹ̀ fún kankan mà pọ̀lọpọ̀ nínú wọn ti sẹ̀sìn di méjì kọ́bọ̀ ètò òwò wọn ṣe ètò òwò wọn pàtì ọ̀pọ̀lọpọ̀ gan-an ó fẹ́ sọ ó modernize Islam fún pé kọ́ bá gbà mú ni ntí gbà bá ń fẹ́ náà ló ń fẹ́ iná ní Islam lọ́dọ̀ tiẹ̀ sòrò àwọn ilé ìkìlá afẹ́ fún wa ṣe táwọn ṣàlàyé ẹ̀sìn fún wa ni tí ìyẹn bá máa mọ̀ pàṣẹ dání ló ń fẹ́ kọ́ ọmọ bó ń gbélé àwọn olè tú láti rẹ̀ kíkó jẹ́ mọ̀lẹ́kọ̀ ọmọ bó ń gbélé àlàyé lákàtà fún tó bá gbọ́ orí ààrẹ tí ò bá sì gbọ́ orí ààrẹ náà. number five. الحمد لله wọ́n ti kútùbà alákọ̀ọ́kọ́ tán wọ́n máa jókòó ní ní ìbẹ̀rẹ̀ tí lè máa ń bá wa jókòó yìí ṣé ẹ̀rí kan ń bẹ fún pé ká ṣàdúrà ń bẹ àkọ́kọ́ nípa àwọ̀ sọ pé kẹ́ ṣàdúrà tẹ̀wọ̀n pé tí wọ́n wọn ní kẹ́ ṣàdúrà ẹ̀ wá kílẹ̀ rí ẹ̀ tí wọ́n bá kẹ́yìn béèrè nínú iṣẹ́ sọ kí láàmà torí pé ẹ tó bá pé ẹnìkan sọ fún mi pé kẹ ẹ ṣàdúrà ẹ sọ pé sọ ẹni báyìí sọ pé ká ṣàdúrà àwọn afẹ́ mẹ̀rí ẹ̀ ala kulli hal kò sẹ́ni kankan tá a mọ̀ ikọ́ wá lórí pé ká ṣàdúrà láàrin ìgbà tí lè má mú jókòó yẹn kò sẹ́ni tá a mọ̀ kọ́ wá lórí eléyẹn lásìkò kan ìgbà tí béèrè pọ̀ lórí eléyẹn agbèrò láti kọ síra gan nípa rẹ̀ kọ́ gbogbo wá di pátá ó fi hàn wá kó kò sí kankan tó wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam pé ká máa wí ní àárín ìjókòó yẹn kódà ààrí lọ́dọ̀ àwọn tí wọ́n tún jẹ́ sàábé tí wọ́n máa wí kankan láàrin yẹn ṣùgbọ́n dáárí tó ṣe ṣe kọjá pé wọ́yá ìlànà ẹni tí ń ṣàdúrà lọ́rọ̀ àròmá onígbénu àwọn ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ nípa àkókò kan tó náà ọba kì í ṣaláì gbàdúà nínú rẹ̀ ń jọ jimá nínú ọ̀rọ̀ tó wà ní pé láàrin ìgbà tí lè máàmù bá dé tó gun mímbà títí tí èsọ̀kalẹ̀ títí tí èkírun tí èkírun jimá sọsẹ́mi pé ìjókòó yun náà àárín àkókò yun ni pákókò kan wà sẹ́kí tí yẹn bá dúró tí ń kírun nínú rẹ̀ ọlọ́run ọba gba àdúrà rẹ̀ níjọ jimá àwọn ọ̀rọ̀ tó wá nípa àkókò yẹn òun náà ní lè máàmù bá ti dé mímbà títí tí wọ́n fi di pé wọ́n gbé irun jimá ṣùgbọ́n yà ń lọ ọ̀pọ̀lọpọ̀ fi ń gbìyànjú láti ṣàdúrà nígbà yẹn tó ṣùgbọ́n èyí tó dọ́gba jù nípa àkókò yẹn ni lẹ́yìn àlásàrì èyí tó dọ́gba jù nípa àkókò tó lọ́mọ ń gbàdúrà yẹn ni lẹ́yìn àlásàrì náà ṣùgbọ́n yà àlásàrì yẹn kò sẹ́ẹ̀lì ń bẹ̀ fáwọn tọ̀rí kọ̀ sẹ́wọ́n fáwọn tọ̀rí kọ̀ tí wọn náà tó bá ti di lẹ́yìn àlásàrì jẹ́ tí wọ́n ti wọ̀dífà wọ̀dífà tí wọ́n wọn kì í sì rẹ́ẹ̀rì bídí àánú súnà náà. bóòlù ti fara nira rẹ̀. bí ẹ̀tọ́ wò torí béèrè yẹn ti fẹ́ ju. And what is the risk and inconveniencing oneself to And what eh, end? alákòlá hàn torí pé sẹ́rí ẹ̀yin kíkà lè béèrè béèrè nǹkan púpọ̀ lè wọ̀bẹ̀ tẹ́ ẹ bá la tẹ́ gbà lérò tẹ́ bá dáhùn o lè apply rẹ̀ lórí tí ọ̀jọ́ tí ẹni tí ń dáhùn lérò so o gbọ́dọ̀ sọ ohun tó gbà precisely tí wọ́n fi mọ̀ pé yẹ ẹ̀sìn tí wọ́n ń dáhùn mi lórí ni bóòlù ti fara nira rẹ̀ tó lómi. lẹ́sẹ̀ nísìnyí wọ́n lọ dàyà kó ná òórò kà àwọn kan jókòó nù fáànù atẹ́kùn fẹ́ tí wọ́n tún gbọ́kà wá bá wọn tẹ̀wọ́n kó fi ajẹ́ra rẹ̀ torí káwọn kan lè gbádùn àbí òye tó nísìnyí wọ́n rọ mi sáàgì àwọn èèyàn kan ń bọ̀ wọn kàn ti dé wọn kàn gbági wọn lọ tàbí ọlá tó wọn kó fi àjẹrà rẹ torí gbádùn tí wọn nu. irú èwo kò yé wa irú ìyàwó ló fi jẹra rẹ so nítorí dèrò èwo ní bèrè aláwọkọ ó pé kó wọn parí kó wọn gẹrí wọn ní sọ burú oburú mánà tẹbóbìnrin tóbìnrin bá ti lè kọwọ́ bọ ọrùn rẹ̀ ti ń gé e ọlọ́mọ fi á tẹ̀sí ìfira ẹni tẹ̀sí ní sẹ̀rí àìsílámù pè é wọ́n ń pè ní mọ́sílà pé tóbìnrin bá ti lè dínrun rẹ̀ kú báyìí ó ti lè mọ́sílà ìfira ẹni tẹ̀sìn torí kí wọ́n pọ̀ lórí obìnrin dáadáa oge ni ìmọ̀ bu ìkún yìí obìnrin ni àmọ́ torí bá ti di polówó tí ò sí irun bẹ́ẹ̀ tí ń dorí ọpin à kọ̀dá fómi o torí ẹ̀ àwa lọ gẹ̀rí ìbọn bọ́ àbí ká fárí mùsùlá ni wọ́n fi rú rẹ̀ nínú òfin ṣẹ̀rí àkóbè kọ́tọ́ sómi. kódà irú irun táwọn obìnrin máa ń dì yẹn èyí tí wọ́n dì tí yọ papọ̀ mórí torí ó fi dàbí ìgbà tí ò sí irun bẹ́ẹ̀ ẹ̀wọ̀n kírun kan àti wọ́n ti tán kàn bá tí orí ọkàn dàbí orí ọkùnrin kò tún dáa tó o irun tí wọ́n ti jọ̀rọ̀ alọ ẹ̀yìn díẹ̀ tí ó lọ sẹ́gbẹ̀ẹ́ tí wọ́n fi hàn kó obìnrin léèké sọ̀kùn ńlọ yìí òbí. ìwà ti pé káwá tí wọ́n á máa kọ̀ bẹ́ bọ́ kínní. àwọn màmá mi ti dàgbà níwọ̀n bá díẹ̀ tẹ́ẹ̀fì kọlu lọ́nà ẹ̀ nímọ̀ kọ́kùn ilẹ̀ kọlu tẹ́ẹ̀ kó ti lọ bá àrùn orí rẹ̀ yóò jókòó sórí bàbà táwọn orí àga bàbà táwọn òfin jókòó sí òun náà máa sọ fún fún ọ̀bùn sí nàmbà tírì ẹ̀rí kíkọ̀ mu wàlá kíkọ̀ bá mu obìnrin yẹn kọjú naa. kọjọ náà. jẹra nítorí káwọn kan lè gbádùn àmọ́ náà. ìdọ̀tún sọ̀rọ̀ nínú mọ́sálásí ní mo máa sọ pé bóyá mo wà kankan nínú mọ́sálásí tó bá wà jẹ́ pé ìfẹ́ nínú mọ́sálásí ni mo ló sọ̀rọ̀ ló dẹ̀ sí pàtàkì. bí kí ni. bóyá bí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọn máa jẹ ti mọ́sálásí àbọlọ fúwẹlọ nínú mọ́sálásí lóde mọ́sálásí tẹ̀bá ti bọ́ sórí islam dáa pọ̀ tẹ̀bá àwọn mọ́sálásí ẹ̀gbọ́dọ̀ kéde ẹ̀gbọ́dọ̀ tandi jẹnẹrétọ so wa ha kẹlẹ alhamdulilah nama six irukọtu ẹ kò tó burú mbẹ lókun gbà tó bá ti bu ara rẹ̀ torí pé islam ọgbà torí pé afẹsẹ kóòtù kábọ̀ wò wọn sì gbogbo òdílẹ̀ gbẹdọ̀rẹ́ pọ̀ fẹ́ sáré ẹ máa rántí fáwọn ẹjọ́ dá gbogbo àwọn kan wọ̀nyẹn lẹ́yìn ti mùsùlùmí nínú èrò tiwọn sì ni pé gbogbo tóbìnrin ò sè tí ó fi da gbèsè ayé àwọn ọkùnrin rú ọbẹ̀ ní objective ìrẹ́ rẹ̀ ti rí ṣe máa ń fi modern mode of dressing ṣe máa ń fi hàn tàwọn òyìnbó yẹn wọ́n fi hàn kóbìnrin wọṣọ tó ṣe pé kò balẹ̀ ju pátá lọ ọkùnrin tó wá fà lọ́wọ́ ṣòkòtò tiẹ̀ wá ń wọlẹ̀ sẹ́wọ̀n fún ẹ̀ fún pààrọ̀ ẹ̀wù ni àbí bàbọ̀ tó torí táwọn ń fẹ́ ni pé bóun ti bá yé jẹ ẹ̀yìn ti ti mà àfẹ́ntí ọ̀bá gbádùn pé nu tó ti ti da yẹ́rú òun náà ní kóbìnrin ọmọ rìn wòwò nínú tó tètè da irú ẹni kóbìnrin ọmọ àrìn wò ó tó máa ń kọ̀wé lọ́fíìsì nílùú tó pàtàkì tóbìnrin kan máa wọnú ọ́fíìsì yín tó rìn òwò wọ́bẹ̀ ọ̀dájú kó kọ̀kọ́ púpọ̀ kó tó máa fi tọ̀ wá ẹlòmíì lè ti já tọ́sí fáìlì so àwọn purposely ẹni wọ́n ń ṣe tí wọ́n ṣe so nítorí di eléyìí báyìí àmọ́ wa jẹ́ pé gbogbo àwọn àṣìṣe wa kọjọ ti Islam torí pé ó fẹ́ ṣe sport kò sí nítorí nísìn ó fẹ́ wẹ̀ ó fẹ́ wẹ̀ ní swimming pool Islam ò bínú sí kọ wẹ̀ àmọ́ wọ ṣòkòtò tó gùn wọ ṣòkòtò tó gùn wẹ̀wù tó gùn lọ́kùnrin nù tóbìnrin má sì fẹ́ wẹ̀ swimming pool bẹ́ẹ̀ yàtọ̀ sí kọ́ wọ ṣòkòtò tó gùn ọwọ́ ẹ̀wù tó gùn yọ wẹ̀ níbi tó ṣe é gbé àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ nìkan lọ́wọ́ àmẹ́. tẹ̀sí kọ́ kòtò fún kan wẹ̀ òjò kùn táwọn òfin bá wà ń bẹ̀ fìtínà tún. gbogbo nǹkan Islam ó fẹ́ràn wa fún dáadáa ló fi ṣe lófin wàláàkín ìrírí ayé fi hàn wá ibi òpó Islam ṣe tọ́da tọ́da tọ́da yẹn majority àwọn obìnrin tó ń jẹ́ mùnáfíkì inú àwọn mùsùlùmí yẹn wọ́n máa ń kórìíra àwọn obìnrin wọ́n máa ń wò pé Islam ò fún àwọn freedom islam ti sọ̀gbẹ́sẹ̀ ayé àwọn délé pọ̀ jù kò gbà káwọn máa rìn wòwò kò gbà pé káwọn máa bóyin sọ́kùn ọlọ́kùn kò gbà pé káwọn àní àní gbogbo ọ̀gùn àwọn sáfẹ́ yọ ọ̀gùn. òfin tí islam mú wa ni ẹni tó bá tẹ̀lé yóò sọ ẹni tí ó ti tẹ̀lé òun ló ní wàhálà ẹ má ọlọ́run bá sọ lóko àná náà ló ń dá wa ọlọ́run sọ bẹ́ẹ̀. a gbọ́ nínú ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run. nà. àwọn iṣẹ́ ìṣẹ̀ náà tí ọlọ́run máa ló dáa àti wípé ìbàdàn ọgbọ́n láti gbà mí pàpà sọ̀rọ̀ tó lọ́wọ́ àti ìsọlẹ́sọ̀ tó lọ wọ́n á ti fẹ́ parí wọ́n á ní pé èyí tó dáa nínú ọ̀rọ̀ látọ̀dọ̀ náà bá ìdàkejì ẹ̀ látọ̀dọ̀ àṣà ẹ̀kọ́ tó ẹ̀yà òtakò wáyà òjẹ́ ìyẹn mi pa àwọn ọjọ́ ìfọwọ́ tẹ pé ìdìgbà òjò ti kú. alhamdulilayi wọn ní tẹ́bá sọ gẹ́gẹ́ bí àlàyé àyà pé ọlọ́run ọba ló dá wa àti dáǹtì ṣé àìdá náà ọlọ́run lọ́dà kò sí nǹkan tí ń bẹ tí ìsọ ọlọ́run lọ́dà àṣetọ́ nìkan ọlọ́run lọ́dà kí wọn á tún sẹ́kù òun gan lami gbogbo abu gbogbo aburú ọlọ́run lọ́dà tó orí pa burú ńkọ́ ọlọ́run náà lọ́dà ṣùgbọ́n ọ̀rọ̀ sí wọ́n lọ sa ìdáhùn wọ́n lọ sa burú nítorí wọ́n ṣọ́ọ̀rù lẹ́sẹ̀ lẹ́yìn wọn kì í fa burú ti sọ́dọ̀ ọlọ́run kó ló ṣe àmọ́ lọ́dà tó eléyìí ń jẹ́ báwọn. wọ́n á sọ pé. téèyàn bá sọ pé ọ̀rọ̀ tí mo sọ yìí o ètò bá ti da ètò dá ń bẹ̀ ló ti wá o ètò kù díẹ̀ káàtó ọ̀dọ̀ èṣù ló ti wá o bó o wá ni. ẹ kò sí àtìsọ́ torí kò sọ yìí pé ètò dá ń bẹ̀ mi mọ̀ dá ètò sì dá ń bẹ̀ èṣù ló dá bẹ́ẹ̀ nítorí sọ ni pé ètò dá rẹ̀ wà ń bẹ̀ èmi mọ̀ So èyí tí yóò sì da tó kù díẹ̀ káàtó nu tí mo sọ yìí báyìí ló ti saba rẹ̀ àbí òye wa èṣù ló ti sábàbí rẹ̀ eléyẹn ọwá nínú àwọn àdáà látọ̀dọ̀ àwọn sàábé bíi Ibn Mas'ud gbígbé tó bá ti dédé nínú nǹkan tó máa sọ ẹ̀ yóò ti dá ti sẹ́nu rẹ̀ faminni wa minash shaytan àtọ̀dọ̀ mi àtọ̀dọ̀ èṣù ló ti wá. ìyẹn ni pé sùn sábàbí wallahu wa rasuluhu minhu bari'an kò sì sí nítorí kan náà àtòjíṣẹ́ rẹ̀ mbẹ́ ìyẹn ni pé sùn ló ti sábàbí tó bẹ́ẹ̀ ṣùgbọ́n àtàlàyé tó bá ń pè research work ni ó ní sọ pé ètò ti dọ́gba àtọ̀dọ̀ ọlọ́run ti wá ètò sì já ṣe ń bẹ̀ ọ̀dọ̀ èṣù ti wá so ibẹ̀ yẹn wàá sọ èyí tó bá ètò ọ̀dọ́gba nù tí mo kọ yìí o lọ́nà ọ̀la ló ti wá o tí ẹnìkan lọ látàjú lọ rẹ̀ ètò ti já sí ṣe mẹ́mí ṣe tó ń torí pé nínú research work wọ́n máa ń sọ pé ìwọ àti supervisor rẹ̀ náà ni tòtò bá sọ pé ìdọ́dá ń bẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ti wá ètò kúdíẹ̀ káàtó ọ̀dọ̀ èṣù ló fi wá àjẹpẹ́ supervisor vai ẹ̀sọ́ rẹ̀ bọ́ sọ́jà bó ṣe jẹ́ mẹ́rin não nọ́mbà eight parí. wọ́n ní tí bàbá ẹ̀ ṣiṣẹ́ ìbàdàn kan tí bàbá ẹ̀ ṣiṣẹ́ ìgbé ṣètò ìmáà ní sọ́ọ̀tù ńlá ti ṣe ìfẹ́ kí máa jẹ́ kó nira fún láti kí lóun lè. bẹ́ẹ̀ ni kì í ṣe wọn nìkan gbogbo èèyàn náà ni tó o pé tó bá fẹ́ ṣe dáadáa ó máa nira fún ẹ láti ṣe àṣetọ́ àní ìfẹ́ kò ṣe tàwa lè sùn ìfẹ́ kò ṣe oríire tẹ́lẹ̀ náà kì í ṣe wọn bọ́ọ̀ gbogbo yẹn máa ń sọ́ọ̀bù náà gbàtọ́ fẹ́ kírun ó ní má kírun ó sì kú díẹ̀ náà ó yẹ kó sinmi díẹ̀ sí i ó ti wá tó ẹ̀ tó wá sọ fún pé bọ́ọ̀ fẹ́ bọ̀ má kírun yẹn tó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àṣetánù fi ọlẹ̀ náà nọmba náìn nọmba tẹ́n àrí kò sọ̀rọ̀. ìbéèrè lèmi ni pé tó bá ṣẹlẹ̀ pé èèyàn kí n àgbò tó ọdún wa dé ìrìn àwọn afẹ́ pa ìkànnì rẹ̀ ní ọjọ́ ọdún sájọ́ ilé àwọn òṣìṣẹ́ ìfẹ́ pa yẹn ó máa tó bí ọdún mélòó àti pé àwọn ẹran ogun ló gbọ́ lèyàn lè pa lọ́jọ́ iléyà pàtàkì jùlọ tí èyàn lè pa èdè wa ti castrate. alákùnlé hàn ó ti yá jù <laughs> ṣebí wọn ti wọn adúgbò fọlọ ẹni tí o tiẹ̀ ti ro wúrà kankan kọ àgbo tí wọn fi palẹ̀ ọ̀pọ̀ ọdún kan yóò fi ọdún kan yóò sì jẹ́ àpò yóò jẹ́ tó níwò lórí taratara yóò sì lálàáfíà kò gbọ́dọ̀ jẹ́ olójú kan tó ti pọ́n hàn sí yàn kó lójú kan ni kò gbọ́dọ̀ jẹ́ arọ tó ti pọ́n hàn parọ́ ni táwọn ẹlẹgbẹ́ rẹ̀ máa ń sáré kò ní lè lé wọn mú kò sì gbọ́dọ̀ jẹ́ aláàárẹ̀ èyí tá àárẹ̀ rẹ̀ hàn kò sì gbọ́dọ̀ jẹ́ ètò òwú tí ò sí mùdùnmùdùn nínú egun rẹ̀ àwọn kan mẹ́rin ẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọn kà pé ẹran tí ọ̀kan nù rẹ̀ bá ti wà lára rẹ̀ àgbọ̀dọ̀ fi ṣe léyà yàtọ̀ sílẹ̀ yìí àwọn nǹkan mìíràn tuntun wá nù àdéhùn mi bí ètò ti gé ń rù bí ètò ti gé ń wò bí ètò ti gé létí sòyà akọ ẹnu wà láàrin àwọn olùmọ̀ nípa sá kọ̀ǹsídà àwọn ilé àbá ní kọ̀ǹsídà rẹ̀ but láṣẹ tí ìtọ́pọ̀ jù nínú àwọn nǹkan yẹn bá ti gé àníbìsẹ̀léyà ìtọ́pọ̀ jù nù rẹ̀ ó gé kìí ti kọ́lọ̀ ń da lóru kékeré èyí tó pọ̀ jù nínú òwò rẹ̀ ó ti dá kìí ti kọ́lọ̀ ń da lóní òwò kékeré èyí tó pọ̀ jù nínú etí rẹ̀ ti já dànù kìí ti kọ́lọ̀ ń da lélẹ́tí kékeré àní ìfìsèléyà sòṣùgbọ́n ìtẹ̀tẹ̀ lọ́dà so eléyẹn kò sí nínú àléébù tó lè mú yín má fìsèléyà ṣùgbọ́n dájú pé kò sínú ètò pé jù pé kẹ́ fìsèléyà ètò pé jùlọ ẹ̀kẹ́ máa wá kìí ṣe tẹ̀tìtẹ̀ lọ́dà náà mi bẹ̀rẹ̀ ti parí parí kù sọ̀rọ̀. oníbẹ̀ ti fi ṣe àdìkú ní ẹ̀jẹ̀ ni ìlú tó bá lẹ́yìn bá kú ìwádìí fi ṣe máa lo ìtọ́kùn ìgbésẹ̀ wọ́n ní sáré kírun lẹ́yìn ẹni tó ń sekú náà bárùn láti bẹ̀rẹ̀ lẹ́yìn lè máa mú láti sàlàyé lẹ́yìn pé lọ́dà àdìní kíkẹ́ má kí lẹ́yìn rẹ̀ tẹ́ bá fẹ́ jọyìn rẹ̀ kó fi hàn yín pé náà sọ nítorí ìyá pẹ̀lú àmẹ́ ìtọ́kàn tí wàá balẹ̀ sí ni kíkọ̀ ẹ̀kọ́ náà tún di lè má mú àwọn akọ́kàn náà àlùmọ́ aṣọ kó lè di torí at that same time a change àníyàn kó tún di lè má mú báyìí bọ̀tí ìtọ́kàn tí wàá balẹ̀ sí ni pé náà parí ìrìn tiẹ̀ ìgbà tó jẹ́ pé wàá bá lè má mú ni o tún bá àrùn láti pìlẹ̀ parí tiẹ̀ ẹni tó ń bá dé kọlọ̀ dá tẹ̀. wọn á ní sọ̀rọ̀ yẹn ni kóbìnrin ọmọ lò ní kọ́ bàbí sọ̀rọ̀ yẹn lọ́wọ́ àlẹ́ kí ló dé tí béèrè fi pọ̀ jù mẹ́ta yìí nípa kò sí bí ẹnìkan náà nù àwọn ti mẹ́sẹ̀gì pé ọkọ àtìyàwó ni ẹ̀wọ́n jọ panu pọ̀ lórí pé kí àwọn ọmọ lò àti àbí báwo láti ìbéèrè tó yẹ ká máa béèrè òní pé sọ bófin mu àbí ò bófin mu ètò pé sọ̀ràn yẹn ni àbí ìsọ̀ràn yẹn nítorí pé sọ̀ràn yẹn ni àbí ìsọ̀ràn yẹn ó túmọ̀ sí pé àwa fẹ́ mọ̀ tí ìbá ti sọ̀ràn yẹn we are not ready for it àmọ́ sọ bófin mu yes ọ̀bọ̀ òfin mu màná òfin ni òfin ṣẹ̀ríà ni sẹ́sìn náà kéèyàn ní fẹ́ filẹ̀ abẹ́rẹ́ bẹ́ẹ̀ àmọ́ tí béèrè bá ti wà tó bá ṣe ha ni sọ̀rọ̀ yẹn ni àbí sọ̀rọ̀ yẹn one of the two e ni kì í sọ̀rọ̀ yẹn so ha ni kéèyàn ṣe ọ̀dà ṣùgbọ́n àtàlàyé pípé ó yẹ kí èèyàn ma ìyàtọ̀ láàrin òfin ọlọ́run ní nǹkan yìí ọ̀ràn àyàn ọ̀ràn àyàn ni lílò rẹ̀ tọ̀ ìwọ kọ́ ìwọ gbọ́ yé o sì fẹ́ o sì dùn mọ́ àmọ́ ìyàwó rẹ̀ kò gbọ́ yé kò sì fẹ́ kò sì dùn mọ́ kó láti wá sí ìwọ ò lè má bá wọ̀ ọ́. lè bá amófin ọlọ́ọ̀sẹ̀ ẹ̀yin náà sì mà pé a lè fi agbára mú ẹ̀sìn lọ sódò a lè fi tipátipá mẹ́sìn mú mi lódò so inna alayka illa al-balagh wa alayna al-hisab sẹ́ni kò jíṣẹ́ ọlọ́run ló ṣe dájọ́ so ìwọ àlàyé ló ṣe fún ìyàwó rẹ̀ lọ́nà tí èèyàn gbọ́ tí èèyàn fi gbà ọwọ́ àtúnbẹ̀ lọ́ọ̀dì pé kọ́ gbọ́ kọ́ gbà tó bá gbọ́ tó bá gbà alihamudulilá tó bá sì gbọ́ tí ọba tún gbà náà alihamudulilá torí pé wọ́n ti ṣe kí ni wọ́n ti ṣe tiẹ̀ ṣe lẹ́yìn agbábẹ́rẹ́ wọ́n kù sọ́wọ́ àwọn al-ikhwa al-muslimuna asdiqa'uka zumalauka ashabuka àwọn èèyàn rẹ àwọn ọ̀rẹ́ rẹ ó kù sọ ọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ à ah, lágbájá múnáfìkì ni o lé ìyàwó rẹ̀ bójú múnáfìkì wà ó mo rò pé yé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ó lè mẹ́jẹ lè là ni wọ́n ti ń sí ó lè jẹ́ pé wọ́n ń sáfún sọ̀nù ó sáfẹ́ lọ. so ẹtí wọ́n ti lọ bìnnà àná àlàdà ẹ̀ lẹ́kì. yóò jẹ́ tí o ṣe kíni tí o ní ládàá kéèyàn ṣe gbogbo tí ọba torí tọ́lọ́ àmọ́ bẹnu àtẹ́lù yẹn àmọ́ bàyẹn jẹ́ torí pé àwọn òyòkó tí kò ṣe kíni kò sí nọ́ọ̀nà nítorí kò nìkan lọ́mọ tí ń gbá mú kọ̀rọ̀ yàrá rẹ̀ ti sọ́ọ̀bù ti ń gbogbo ara rẹ̀ kò ṣèwọ́ tí àwọn rẹ̀ bu gbogbo ara rẹ̀ tuntun bójú xeyr alhamdulilayi ṣùgbọ́n àwọn kankan bẹ tí ẹ gbọ́dọ̀ máa sẹ́ǹsì nínú ìgbésí ayé àwọn obìnrin mùsùlùmí yorùbá ó ní pé ẹ̀sìn gan fúnra ara rẹ̀ kò tí dàjẹ́sì lára wọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn yàní ẹ̀sìn kò tí ì jókòó nínú ẹ̀mí wọn lọ nítorí bó bá bojú náà títí dìgbà kan ó lè yarí àbẹ́yìn ò rí rẹ́ẹ̀rì ẹ̀ gbọ́ rẹ́ẹ̀rì kọ́dà láìsí ìkọ̀kọ̀ yóò blata pé kíni pé o ti mú un lẹ́rú tó gẹ́ báyìí òun rò pé wọ́n ló mú lẹ́rú ojú òun nígbò òun ojú òun láwo tó ń sẹ́yìn mọ́ pé ìtumọ̀ rẹ̀ àwọn òwò pé oníkó wọn mọ́ lówó nù oníkùn wọn mọ ṣiṣẹ́ oníkùn wọn mọ mú òwú sẹ́yìn pé gbogbo orú nǹkan làwọn ti tò sínú ẹ̀ àjàgà tó bá gé màmá rẹ̀ wọn ò máa ti ń jẹ́ bẹ́ẹ̀ rí lé wọn sẹ́yìn pé àánà kàlá o ọlọ́run ọlọ́run tó nítorí tí eléyìí ló ti jẹ́ pé ìgbà míì náà àníìdí láti jẹ́ pé nǹkan ọ̀kan lẹ́lẹ́ ẹ̀ lé lórí jù ẹ̀yin ṣàlàyé ẹ̀sìn fáwọn ìyàwó yín ẹ̀ńtọ́ lọ́n bá ní kó lè ṣe ẹ̀ńtọ́ bá sì ní lè ṣe tí ọba ti ń fi tí ẹ̀tọ́ fẹ́ fi bàyín gbèsè ayé jẹ́ ẹ̀tìtì fẹ́ ìyàwó mi ọlọ́run lè ṣe kí ìyàwó kejì ọgbọ́rọ̀ torí pé ńgbà tí competition bá ti wà ń lé ẹni tí ọ̀fẹ́ gbọ́rọ̀ etí rẹ̀ ọ̀rọ̀ tàbí òye yọ̀pọ̀ ọ̀rọ̀ tàbí ńgbà jẹ́ pò nìkan ni ibi tó bá ti ọ lọ náà ni sòṣùgbọ́n tá a fẹ́ fà yọ̀ mẹ́rin kó gbogbo tá a bá fẹ́ fè tó jẹ́ ọ̀kan nínú ẹ̀sìn wa ẹ̀jẹ̀ àmọ́ sí tòrọ ọlọ́run ká sì sọ ẹnu wa níbi mímọ bẹnu àtẹ́lù àwọn ọmọ ẹ̀yà o torí ẹ̀ ló ti jẹ́ pé tóbìnrin mùsùlùmí bá wà tó bo gbogbo ara rẹ̀ látòrí délẹ̀ tí òbí rẹ̀ nìkan àìkú ti lọ hijab tó bá sì bo gbogbo ara rẹ̀ tó tún bójú rẹ̀ àìkú ti lo hijab kàmílà wọn rò pé yé wa sọ ilé ìjẹ̀bù sì jẹ sẹ́nìkan wọn á sọ pé dákun tí obìnrin tí ò bójú rẹ̀ yọ wọ náà ni á ẹnu ọgbà pé yọ wọ náà nítorí kìnnì wọn rò pé yé yín torí pé àìbójú rẹ̀ sọ́ di sọ́ di kété bíbojú rẹ̀ gan-an sọ́sọ́ di múmìnà. ló ń béèrè ẹ dáhùn ẹ dáhùn á torí dọ́kàtì náà lè bojú náà abẹ́ mọ̀ bẹ́ẹ̀ dọ́kàtì ó lè bojú torí ẹ̀ nínú dọ́kúmẹ́ntìrì táwọn òyìnbó láyé jọ àwọn náà máa bojú bọ́yẹ̀ ti fíìmù subhanallah inshallah bẹ́ẹ̀ máa ti ń dàgbà yóò rí àwọn náà máa bójú àmọ́ bójú tí wọ́n yọ́rọ́yọ́rọ́ ni láyé jọ àwọn ìbò England especially tóbi nǹkan máa ti bíi débi kan yóò lóbojú àmọ́ yọ́rọ́yọ́rọ́ òpè kan náà lójú rẹ̀ ránṣẹ́ o àmọ́ kò ní clear àbí kọ́ máa fi kankan sójú. so eléyìí túmọ̀ sí wípé hatta yakunu dhalika lillah gbàtọ́ bá ti ń torí tọ́ lọ́nà tó jẹ́ sí àbí òye wa tó ń torí délé à ń encourage àwọn èèyàn láti ṣe ẹ̀sìn à discourage wọn láti fẹ̀sìn sílẹ̀ so ṣùgbọ́n gbogbo nǹkan náà ẹ̀sìn sẹ́dídú wàkàrì sẹ́dídú wàkàrì ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí tẹ́ bá fẹ́ fi agídí àtàgbára ṣe gbogbo nǹkan ẹ̀sìn gan pọ̀ bí òye wa bí òde gan wọn ò eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ yẹn. àwọn bàbá màmá náà ẹ tura láti máa ṣàlàyé fani sábà ti fi àpò fáfá asòkùn rẹ̀ lẹ́yìn táwọn bá ti wọlé ọkọ àbọ̀mọ́ agbadíṣẹ́ látọ̀rọ̀ bàbá àti màmá rẹ̀ mọ́ àbí òye ọ̀pọ̀lọpọ̀ interference yẹn ló máa ń dalé ọmọ wọn rú sòlókùn ìgbà tí ò bá ti ṣe interference ẹ ṣáà ti máa fàdúrà tù wọn lẹ́yìn ọlọ́run ọba yóò tó torí pé ayé ọ̀nà lásán lọ́jẹ́ lọ́sibí tá à ń lọ sòtá bá wà lé ẹ̀fọ́sì lórí rẹ̀ pé ẹ̀ àfikún ṣègbà àfikún ṣàwò tó káwọn òbí ló lé ọ̀pọ̀lọpọ̀ mọ́ lé ọ̀ ìpè tó ọbí tó ṣe fẹ́ máa ṣe kò ní jọ ṣiṣẹ́ o kò ní jọ tajà o kò ní jọ rajà o kò ní àbá lẹ́yìn. iná sì rí ẹ bá lọ sáwọn ìlú kan láwọn ìlú Yorùbá yìí wọn bójú òfin kan wọn tajà wọn bójú òfin ọmọ ara ni wọn tún wọlé ìsìn wọn tún bójú wọn tún wà kára wọn tún bójú bó tilẹ̀ jẹ́ pé kìí ṣe eré léyìn làwọn ń wí pa torí kò sí hijabu mbẹ o eré ni wọ́n ń tan ara wọn nìyẹn nítorí pé o ti soki o tún gbé gèlè gèlè ńlá yóò tún wá. سبحانك <laughs> اللهم